èèyàn tó kọ́ ṣe bísímìlá kò tó bẹ̀rẹ̀ sí ní ka fatia. èèyàn ń kírun èèyàn kọ́ ṣe bísímìlá kò tó ka fatia náà. so ṣé ó nídìí kéèyàn next rúra kéèyàn wá fẹ́ kà sẹ́yìn fatia yẹn kéèyàn ní láti ṣe bísímìlá yìí. ǹjẹ́ ó yẹ ǹjẹ́ èèyàn nídìí láti ṣe bísímìlá yìí bẹ́ẹ̀ ni èèyàn nídìí bísímìlá yẹn dàbí introduction àìmọ́ kà rẹ̀ kò sọ pé ìrìn èèyàn lálàáfíà o yẹ ni pé à ń ka sọ́rọ́tù fatiha ṣe é pé lẹ́yìn tá a bá ṣe duawul istiftah ìyẹn lẹ́yìn takbiratul ihram Allahu akbar àkọ́kọ́ allahumma ba'id bayni wa bayna khatayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib allahumma naqqini min khatayaya kama yunaqqa ath-thawbul abyadu danasi allahumma ighsilni min khatayaya bil-ma'i was-salji wal أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم gbogbo ń tà sọ yà á kì í jẹ jẹ mi sọ pé á kì í sínú o téèyàn bá kì í sínú yóò di ẹnu báyìí o ká nǹkan kan kìrá àkọyàn tàfà kúrú ló ń ṣe mò ń forí ronú èèyàn ò jẹ ẹnu kódà tí èèyàn rọra máa bọ̀ lẹ́yìn láwa sọ pé alhamdulillahi rabbil alamin wa alhamdulillah ìyẹn ó gbé síta wà àkàdà nígbà tá a bá débi wà ládọ̀ọ́lì nǹkan ìrí mẹ́rùndó bí aláìhìn wà ládọ̀ọ́lì àmín èyí ó sì bísímìláì rahman rahim yẹn jẹ́jẹ́ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ súra ni èyí ó dẹ̀ wá ṣe kínní èyí ó wá kà á àmọ́ téèyàn bá ka bísímìlá yẹn tó wá ka súra ń ṣe irun lálàáfíà irun rẹ̀ lálàáfíà o ṣùgbọ́n sáàkà àáké wallahu ta'ala a'lam o jẹ́ ìsìn wàlé kún sáà tó lẹ́yìn kàtó. kẹ́sì pé wọ́n ṣe jẹ́jẹ́ rẹ̀. ẹ̀ á ké jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ̀ á kà jẹ́jẹ́ ẹ̀. ní téèyàn bá sọ sókè kọ. téèyàn bá sọ sókè kò bá súnà ànábì mu súnà ànábì lórí bismillahi rahman rahim nínú ìrun fún fatia méjì ní súnà rẹ̀ súnà alákọ̀ọ́kọ́ ni pé yóò ka bismillahi rahman rahim súnà ẹlẹ́ẹ̀kejì ni pé yóò wá ké jẹ́ẹ́jẹ́ so ìwọ tó ṣe bismillahi rahman rahim sókè ó ṣe kan nínú súnà yẹn ó takò kan nínú súnà yẹn ìyẹn pé ó ṣe bismillahi rahman rahim ti ṣe súnà ànábì níbi súrọ́tù fatia lórí ìrun ṣùgbọ́n ó wá ké sókè ó tako súnà nábì níbi ọ̀nà tó ń gbà ké ọ̀nà tó ń gbà ké ni pé ó máa ń ké jẹ́ẹ́jẹ́ ó lẹ́gbọ́n àwọn mọ́tò àbí kan wà tí wọ́n ké sókè o kódà níbi àwọn tó wọ nkókó mọ́tò àbí tí wọ́n bá gbọ́ lẹ́nu ìmáàmù kó ké sókè báyìí wọ́n kó lẹ́yìn rẹ̀ pé kò ní o torí pé àwọn gbà wípé surat bismillahir rahmanir rahim ara aya anu fatia ni ó ti fo aya kan òkè. Okay ṣùgbọ́n ẹni tọ́lọ́run ọba rán sí wa kó kọ́ wa nírun bá a ṣe kì í tó sì kírun yẹn tá à ń rí tó wá sọ yìí pé sọ́lù kámẹ́rọ àìtùmù ní òsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun ìròyìn irun ànábì ni pé ó ń ké sọ́rọ́ àti àsókè ṣùgbọ́n bisimilayi rahman rahim tó bẹ̀rẹ̀ rẹ̀ yóò kì jẹ́ẹ́jẹ́ àwọn mọ̀lìkíyà sọ pé mọ̀kúrú gan ni kéèyàn ṣe bísímìlá ramani rahim yẹn gan jẹ́ẹ́jẹ́ ni àbí sókè ni n ta kọ ni torí ìgbàgbọ́ wọn ni pé àbí n tó yé wọn ni pé bísímìlá ramani rahim kì í ṣe ááyà nínú sọ́rọ́tù fatia mo rò pé tí ṣùgbọ́n ètò wọlé ti súnà gangan ni pé a ṣe bísímìlá ramani rahim ṣáájú alihamdulilayi rabbil alamin ṣùgbọ́n jẹ́ẹ́jẹ́ láàkì a sọ pé wọ́n kì í sínú o wọn kì í jẹ́jẹ́ ẹnu wa ahọ́n wa yóò máa mì yóò jí wallahu alam naam. ẹjọ ìbéèrè mi ni pé tí èèyàn bá dé tẹ̀yìn bá fẹ́ wá kírun mọ́ṣáláṣí. naam. tó wá jẹ́ pé mọ́ṣáláṣí ẹ̀ torí àwọn kòndíṣọ̀n tó lè mú apààyàn méjì kan. naam. bá ṣẹlẹ̀ naam wọ́n ti wá kí. Eh. bóyá fún àpẹẹrẹ ẹ̀yọ́ wọ́n ti kí wọ́n bí wọ́n wá fẹ́ kí ṣáà. naam ẹni kò bá dó ṣe fẹ́ kí wọ́n bí tiẹ̀. naam. àwọn sì ti kí ṣáà sábà ṣé ẹni tí ń létí tó bá létí ẹ̀ ṣé òun àti jámù. wọ́n kírun ní mọ́ṣáláṣí pàápàá jùlọ rú àsìkò yìí lọ́dọ̀ tí wá ń bí ní nàìjíríà londo state yìí o kódà ńlẹ̀ yorùbá mi ò mú kí ọyá o òjò ń rọ̀ àwọn òjò tó sì ń rọ̀ yìí jẹ́ òjò tó ṣe é pé bí àròdá òjò kò sì ṣe púpọ̀ ó ṣà ń wọ ó ń wẹ ni ó ń wẹ ó ń wẹ tó fi jẹ́ pé òtútù mú àwa ò sì iṣẹ́ nìkan tó tútù mọ́ la dáadáa ń bí àsìkò ọ̀rìnrìn ọ̀kìnrin tì kò bá ara mu dẹ́ gbogbo ilẹ̀ la rí torí pọ́nṣẹ́pọ́nṣẹ́ yìí pé èèyàn pé lọ lé lẹ́yìn mọ́ gíríbì tójú bá bẹ̀rẹ̀ yìí nílé padà wá ìdí nu tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní mọ́ṣáláṣí ní ìsìn lọ́dọ̀ wa wọ́n ń kí mọ́ gíríbì tán báyìí wọ́n ó ṣèkọ́ ọmọ wọn ó kì í ìbéèrè yín wá ni pé nígbà tí wọ́n ti wá kí jámúrù tán wọ́n kí mọ́gíríbì àti ṣẹ́ ìpapọ̀ ẹnìkan wá dé sí mọ́ṣáláṣí lẹ́yìn náà ìjọ náà lè kí jámù bẹ́ẹ̀ ni ó lè kí jámúrù torí pé mọ̀ṣákọ̀ tá a rí ìyẹn ni ìnira tá a rí ló jẹ́ ká ṣe taisir la fi ṣe ẹ̀dẹ̀ tá a fi kírun méjèèjì yẹn pọ̀ al-mashaqqatu taisir ìta àríṣàwà náà fi pa ìrun méjì pọ̀ tá a fi kí i ní mọ́gíríbì àti ṣáì papọ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn lọ́wọ́ so náà kí mọ́gíríbì àti ṣáì rẹ̀ papọ̀ àyàfi ẹni tó bá wà nínú ilé ara rẹ̀ kò lè àǹfààní láti kí jámọ́ nínú ilé ara rẹ̀ fún irú nǹkan bẹ́ẹ̀ torí nǹkan yẹn ò di lọ́wọ́ nínú ilé nítawà ń wò ní lílọ bíbọ̀ wa àti padà wá wa ó lè fa wàhálà ní súnà ànábì sallallahu alaihi wasallam wà lórí rẹ̀ wallahu alim. aleykum salaam tó dára kàtó. ìwé jíwọ̀n ni mo fẹ́ bèrè nípa ẹ̀. naam. ní ẹ̀ bá hmm. tẹ̀lé tó yẹ títù kan ju àrùn ìrọ̀ ẹ̀ sùn. wọ́n tẹ̀lé ní kí àlọ́ yẹ àsìkò jímọ̀ tó naam naam. kí ni ṣé kí ni ṣẹ̀dá rẹ̀. tọ́ ẹnìkan jáde ńlé láàárọ̀ ó gbóde nígbà tó jáde lóòjọ́ jímọ̀ fáá àsìkò jímọ̀ bá tó kò ráyè wẹ̀wẹ̀ jímọ̀ ṣé yóò kí jímọ̀ yóò kí yóò ṣàlùwàlá àmọ́ lóòjọ́ jímọ̀ tí èèyàn bá ti mọ̀ pé òun fẹ́ jáde èyí tó sì súnmọ́ ni pé òun lè má padà wá sílé kó wẹ̀wẹ̀ jímọ̀ yẹn náà láàárọ̀ kó tó jáde nítorí hadith anabi tó wà nù hadith imam muslim nù sahih muslim ó ní gúúsùlùlì jùmọ̀ àti wàjíbùn alákùnlé mọ̀tẹ́límì ìran jímọ̀ ìwẹ̀ jímọ̀ ọ̀ràn èèyàn ní fún gbogbo ẹni tó bá ti bàlágà kó wẹ̀ èèyàn tó wá wò pé pàápàá jùlọ rú àwa òṣìṣẹ́ ìjọba báyìí àtàwọn òṣìṣẹ́ aládàáni náà tó yá ti ń ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan bóyá àlù tó ti ń ṣe kò ní sáàyè fún ọ láti wẹ̀ jímọ̀ níbi tó wà yẹn tó bá ti fẹ́ kúrò nílé wàá wá wẹjì ìwẹ̀ yẹn ní èròǹgbà bó ti wẹ̀wẹ̀ jímọ̀ ṣùgbọ́n tó bá wá di pé èèyàn wá jáde ìlò wẹ̀wẹ̀ jímọ̀ lọ́nà kan àbí lọ́nà míì nínú rẹ̀ gan nìsíyàn lè wà bẹ́ẹ̀ yẹn gan tún lè gbàgbé èèyàn wá dé ibi jímọ̀ sì ti tó èèyàn sì láǹfààní àti wẹ̀ níbi kankan torí téèyàn bá láǹfààní àti wẹ̀ níbòmí èèyàn lè lọ wẹ̀ kì í ṣe pé dandan ilé wa láti gbọ́dọ̀ wẹ̀ bólẹ̀ pé hadith wà pé tó wáyé pé a fẹ́ lọ jímọ̀ láti lé àwẹ̀ láti ilé ànábì sọ àwọn ládá tá a gbà ń bẹ̀ o ṣùgbọ́n ní mo kàn fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé téèyàn bá láǹfààní àti rẹ̀ yóò kì í torí pé ànábì ò sọ pé ẹni tí yóò bá wẹ̀wẹ̀ jímọ̀ kò ní ìrun jímọ̀ ọ̀tọ̀ ni àṣẹ ìrun jímọ̀ ọ̀tọ̀ làṣẹ ìwẹ̀ jímọ̀ wọn ò sì sọ fún wa pé ìwẹ̀ jímọ̀ yẹn o ni àlọ́ àlátà ṣe wọ jímọ̀ láà lòkó tí wà ní ìsìn so ṣùgbọ́n téèyàn ò bá wẹ̀ tó fojú lẹ̀ mọ́ wẹ̀wẹ̀ yẹn sónírun jímọ̀ ìbéèrè ta lè béèrè yẹn ó èsì ni pé ó nírun jímọ̀ wallahu ta'ala alam ṣùgbọ́n ó gbẹ̀ṣẹ̀ ti mọ́mọ́ mú òfin ànábì ṣẹ̀ àṣẹ tánàbì pa torí pánàbì lọ́rùn èèyàn ni torí náà ẹni yẹn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó bá jọ wá sọ wípé kò nídìí ká máa wẹ̀wẹ̀ jímọ̀ kankan jọ tẹ́ bá ti wẹ̀wẹ̀ kankan tó ń lọ ti tó ṣèbí mo wẹ̀ láàárọ̀ kí n tó kú òlé ìwọ tó ní ìwẹ̀ jímọ̀ tá bá wá ṣàlàyé fún pé wo hadith ànábì o ó ní inú sọ́ìlì Bukhari yìí o ó lálàáfíà ó ta ṣàlàyé fún lẹ́yìn tó yé tán tó ní ó tún ṣẹnu báyìí pé hmm, ẹ̀yin lẹ́mọ̀ jàre sí ìmọ́tótó ni wọ́n gbà lérò tẹ́yìn bá ti wẹ̀ kankan ẹ̀ irú ẹnìyẹn ò ní jẹ́ mùsùlùmí mọ́ tó rinlẹ̀ náà lẹ́yìn tá a ti ṣàlàyé wà mẹ́yìn iṣẹ́ kí ọlọ́run sọ ní kùránì pé wà mẹ́yìn iṣẹ́ kíkì rọ̀súùlà mẹ́mbà àdìmẹ́ tàbáyànà láhùlẹ̀ húdà wẹ̀yẹ̀tẹ́bẹ̀ ọ̀gbẹ́yìrọ̀ sàbílì mìnínà wà líhì máa tàwàlà wà nùsùlẹ̀hì jahannama thumma nùsùlẹ̀hì jahannama wà ni wà mẹ́yìn iṣẹ́ kíkì rọ̀súùlà ẹni tó bá ń yapa ànábì níta nàbí sọ ó ń fa ya ní bá dì lẹ́yìn tí má tàbá yánà làwúlí hùdá ìmọ̀nà ti yé ọ̀rọ̀ ti yé pé bó ṣe rí lànàbí sọ̀hún bí wọ́n ṣe sọ yìí náà lànàbí ṣe sọ wàyà tẹ́bẹ̀ ọ̀rọ̀ ìrọ̀ sàbílì mùmìnì ó wá ń tẹ̀ lójú ọ̀nà tó yàtọ̀ sójú àwọn onígbàgbọ́ òdodo ojú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo ojú ọ̀nà àwọn sọ̀hábà nuwalihi ma tawalla ṣe é rí nǹkan tó lọ ibi tó kọjú sí òun á dáadáa ọ̀nà yìí lẹ́yìn náà nuslihi jahannama á lọ jù sínú náà jahannama wàsá ẹtìnà sí rọ ó sì burú ní ìbùsẹ́rí sí so ìyẹn tọrọ bá yí ìgbà lólóde tó lè di kẹfìrí àìmọ̀wé yẹn kó lóun òwe kò tí ì sọ di kẹfìrí torí pé kò tí ì sí tá ń pè ní ìkọ́ mọ́tòlẹ̀ hujja ìkọ́ mọ́tòlẹ̀ hujja àti ìfọ̀rọ̀ yẹn rinlẹ̀ fún kó yé kódà kìí sọ̀rọ̀ ṣẹ́jú kan tọ́rẹ́ lómi ẹni wo àdìsí ni ó ti kà ó ti kà á parí kìkìrí ni ó tó bá ti lò kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ kò ní í yé àbí téèyàn ó ṣàlàyé torí pé àwọn èèyàn kan tó wà lónìí tí wọ́n ń ṣe tekfir kí mùsùlùmí kan tó ṣe ẹ̀ṣẹ̀ mọ̀rútákì bolè kàbáà ir mínàlì mùsùlùmí àwọn tí wọ́n máa dẹ́ṣẹ̀ ńláńlá nínú àwọn mùsùlùmí àwọn kan ti lọ kàfàrà àwọn wọn ní kèfèrí ni wọn ọ̀rọ̀ yẹn ò wọlé wọn èyí ṣe kèfèrí o wọn lè jẹ́ lẹ́ṣẹ̀ o ṣùgbọ́n wọn èyí ṣe kèfèrí ìgbà tí wọn ó di kèfèrí nígbà tí wọn bá sọ pé ẹ̀ṣẹ̀ táwọn ń dá yìí ẹ̀tọ́ ni fáwọn láti máa dá ẹ̀ṣẹ̀ yẹn ìgbà yẹn ni pé wọn ti gbé òfin tiwọn náà kí ni wọ́n ti gbé kalẹ̀ ahalla ma harrama Allah ó ti sọ nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ di ẹ̀tọ́ fún rẹ̀ ìgbà yẹn ló tó di kèfèrí o ṣùgbọ́n tí ò bá sọ pé tọ́ ni fún a máa ṣe wáàsí fún ni gbogbo wa lásìkò kó sínú ẹ̀ kò sẹ́nìkan tí ò ní lẹ́sẹ̀ kan àbómi tó ń dá ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ọlọ́run ọba àlékè ọlá sọ pé kò bá a mu nínú Suratu Hujurat àbọ́lọ́run ò sọ ìmọ̀ fira ẹni ṣe yẹ̀yẹ́ torí bẹ́ẹ̀ lómi ìmọ̀ wò pé zina ọtí mímu àwọn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn tá à ń sọ ọmọ ẹ̀ṣẹ̀ mọ́ ni tí kùránì sọ gangan. láyáskhar kọ́ọ̀mù min kọ́ọ̀mù suratul hujurat ẹ̀yin onígbàgbọ́ òdodo láyáskhar kọ́ọ̀mù min kọ́ọ̀mù ẹ má kíjọ kan má fi ìjọ míì ṣe yẹ̀yẹ́ àṣà àyìnyàkúnú khayran minhum wọ́n lè dáa jù wọ́n lọ wala nisa'un min nisa' káwọn obìnrin kan má fọ obìnrin kan ṣe yẹ̀yẹ́ àṣà an yakunna khayran minhunna àwọn obìnrin tẹ̀mí ṣe yẹ̀yẹ́ lè dáa jù yín lọ. wàlà ayélujára ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ba'dukum ba'da apá kan nu yóò má sọ̀rọ̀ apá kejì lẹ́yìn ayọ̀hìbò àdúkùn àyíyá kula láhmà àkíyèsí mẹ́yìntàn fakari tùmùhù ọlọ́run ní sẹ́kọ̀ kan ní ilé nífẹ̀ẹ́ sí àti jẹ ẹran ọmọ ìyá rẹ̀ lókù ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ni mùsùlùmí ni ó wá ń kú só o lè mọ̀bẹ́ kó mọ rẹ kó mi ká ọbẹ̀ sọ kó mọ rẹ jẹ fakari tùmùhù bá a ṣe ń sọ ẹ̀dùn ọkàn kọ ẹ̀wù tó lọ́n lọ fi ká máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ìwé

so ìdí yẹn ẹgbẹ́ agbọ́dọ̀ wà kẹ́fù àwọn tó gẹ́gẹ́ ti di kèfèrí ti di kèfèrí yìí tí wọ́n gan ṣe ń pọ̀ ó dẹ̀ wá pọ̀ bá tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni o so ìdí yẹn tó yẹ pé kálukú wa gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ṣẹ̀ ńlá téèyàn bá da a ò sọ wípé ó bá a mu ṣùgbọ́n tó ń jẹ́ lẹ́ṣẹ̀ ni kì í ṣe kèfèrí ní tó lè sọ di kèfèrí ni pé ó sọ mọ̀ dá ẹ̀ṣẹ̀ yẹn di ẹ̀tọ́ fún rẹ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ fún un tàbí nǹkan ẹ̀yìn tọ́lọ́n ṣe lé wọ̀nyẹn ó sọ dẹ̀ tọ́ fún rẹ̀ ahalla ma harama Allah tàbí harama ma ahalla Allah tàbí tọ́lọ́n ọba ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn ọlọ́sọ́dẹ̀ wọ̀ bíi bàtà wíwọ̀ tó wá ní èèwọ̀ ní kéèyàn má wọ bàtà ọ̀tọ̀ ni pé bàtà òwú mi wọ̀ ṣé àpọ́lọ́wọ́n bò sọ pé ẹ̀yin gbàgbọ́ òdodo ẹ máa bọ bàtà ní gbogbo gbà kì í ṣàṣẹ mùbáwò ni ó wù wá ni ṣùgbọ́n Ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ kẹ́nìkan wá ní èèwọ̀ ní mùsùlùmí ò gbọ́dọ̀ máa wọ bàtà káàkiri à ńgbó ló ti rí nígbà náà kò tún ní jẹ́ mùsùlùmí tí ò bá rẹ̀ rí torí kò sẹ́rí kankan fún bí kéèyàn kàn sọ pé mùsùlùmí ò máa jẹ́ ṣú èèwọ̀ ni kí nìdí torí pé àárín pàánà bíi jẹ́ ṣú rí lẹ́yìn tá a bá wá ṣàlàyé fún tó yé e tí ó tún wá wọ nkókó mọ pé n tó ń sọ lòun tọrọ tún yé tán nígbà náà ló lè kú Islam torí pé méjèèjì náà ni wallahu a'lam sùnmí ẹ ti rí ni aleykum salaam ẹjọ níbi sujud hmm, sujud náà. ṣé tí èèyàn ibi tí ó yẹ kéèyàn ti ka fáàtì àlùkò lórí ìrù hmm, hmm. ó wá ka lórí gbàgbé fi súra ni. bíi raka ẹlẹ́kẹta kẹrin nínú zoro fati alukọlẹ ẹkú ké hmm. ó wá sura kulè àbí àyà mi ṣé a ṣe sujud sáwù. laysa minal wajibat kìí ṣe ọ̀ràn èèyàn ní fún láti ṣe ìforíbalẹ̀ gbàgbé tàǹpé ní sùjúdù sáàrù ṣé àmọ́ pé ó lérun kún ni kò sí súra ń bẹ́ òfin súra yẹn kù kò í ṣe ọ̀ràn èèyàn ní kó ṣe bàdí ìyẹn pé lẹ́yìn tó sálámà kò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó tó wá sálámà kì í ṣọ̀ràn yẹn ìdí ni pé kíké súra yẹn lẹ́yìn fatia laysa min wajibati sọ̀la kò sí nínú àwọn ọ̀ràn yẹn o ọ̀ràn ìgbọ́ ìmọ̀bóyá gbọ́dọ̀ mi mọ́tàlá kódà nínú ìrù àárọ̀ báyìí nìsín èèyàn ka súrọ́tù fatia kò wá rántí ké súra lè ṣàgbọ́dẹ̀rùn kù kìí sọ̀rọ̀ èèyàn náà ní fún un láti ṣe kíni láti forí balẹ̀ lẹ́yìn tó ṣe tàṣáhùdù tàṣáájú kó tó sálámù torí pé súrà tó ń kà yẹn lẹ́yìn fatiha yẹn kò sí lára wajibat ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ó wà ní sunna gbọ́dọ̀ pé istilahati méjì ló wà yẹn ní pé ọ̀nà méjì làwọn afáàmọ́ ń sọ ọ̀kan ni àrùkánù sọ̀lá àtúrúkúnù àwọn orígun irun ẹlẹ́ẹ̀kejì ni wàjibáàtì sọ́láàt àwọn ọ̀ràn yẹn irun ẹlẹ́ẹ̀kẹta ni súnà rẹ̀ àwọn súnà irun in tí mo sọ yìí wọ́n tún máa ń sọ pé alákọ̀ọ́kọ́ ni fardu sọ́láàt ọ̀ràn yẹn irun ẹlẹ́ẹ̀kejì ni súnà tó akada súnà tá a kan pamọ́ ẹlẹ́ẹ̀kẹta ni súnà tó gẹ́rù mú akada súnà tá a kan pamọ́ súnà tó akada yẹn lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kíyà yẹn là súnà tó kẹrù mọ akada là ń pè ní kíni súnà ti sọlá so a gbọ́dọ̀ gbọ́ kíní yẹn yìí so kì í yọ ọ̀ràn yẹn ṣùgbọ́n ìmọ̀ràn mi ni màá sọ pé kéèyàn máa ṣe torí ìjọ tí kò ní ẹni tí ò bá nímọ̀ tó jíndù ó lè dàrú tó bá ti rí pé nǹkan kan wà náà ràn tó yẹ kó o ṣe tó o ṣe tí ó sì sí nínú àrkánù sọlá kò sí nínú orígun òórùn tó bá ti ṣe àtàyàtàn tashahud àtàhìyàtúlélá ìtọ̀yìbátù sọ̀làwátì yẹn tó ti ṣe parí forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì subhana rabbiyal aala lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà subhana rabbiyal aala bá ṣe ń sọ̀hún kò ní ìdí tashahud àtàyàmọ̀ kò sálámà gbogbo ìgbà tó bá rí pé ó ṣe nǹkan kan ó fi kúrun òrùkú ti yé wa nìsín gbogbo ìgbà téèyàn bá fi nǹkan kan kúrun kó rí bóun ṣe bàdí yẹn pé lẹ́yìn tó ti ṣe àtáyà yẹn tàṣà òdì tó sálámà forí balẹ̀ lẹ́ẹ̀mejì kò tún sálámà gbogbo ti yé mi tí kìíní yìí bá fẹ́ rú yẹn lójú bó lẹ́ pé gbogbo wa ló yẹ ká jókòó ká kẹ́kọ̀ọ́ àrùkánu sọ̀la torí àwọn kankan ń bẹ tí kọ́bùlé ògbé tí bàdí ògbé gbogbo wa la ti mọ̀ tá a ti kọ́ra wa tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ ní takbiratul ihram kábàárà alákọ̀ọ́kọ́ Allahu akbar bó o bá ti ṣe kì í ṣọwọ́ gbígbé sókè o téèyàn bá rántí gbẹ́ gbé ọwọ́ sókè kò ní kọ̀bùlí kò ní bàdí o ṣùgbọ́n gbólóhùn alọ́ akúbárù tàkọ́kọ́ nùrùn yẹn bí yóò bá ṣe sùjúdù sáwí ò gbé kúrókùnú mi ní kan nínú àwọn orígun ìròyìn ebi ebi gbòkú àti sùjúdù náà nítorí pé ọwọ́ méjèèjì yẹn wá gbé tí ó gbé. èèyàn ló lẹ́jọ́ a gbọ́dọ̀ lọ kọ́ àwọn àsìkáàrù yẹn o àwọn àsìkáàrù kan wà tó yẹ pé à ń sọ ní rùkú àtúnsọ ń sùjú du o ẹ lọ wo tíra yìí kí lórúkọ wẹ̀yìn hisnoli muslim yẹn ló tètè wà láràwọ́tò yín citadel of the believers lédè òyìnbó wọ́n tún ṣe ní eh, the fortification of the muslims ṣùgbọ́n èyí táwọn yìí citadel fi gborí lọ́wọ́ ẹ̀ ni pé òun ní táǹpẹ̀ ní transliteration wọ́n fi roman script abd wọ́n fi bá wa kọ bíi kéwù fún àwa tá àmọ́ arabic ó tẹ̀ pé ká lọ kọ arabic ló mú gangan tàbí ìwé odi ìṣọ́ mùsùlùmí ní ti yorùbá wọ́n translate yẹn náà ká lọ wo àwọn àsìkáàrù yẹn àwọn kan bára mu tó ẹ pa alẹ́sán rúkú àtúnsọ ní sùjúdù náà ṣòdìyẹ náà ẹ fẹ́ sọ kan gẹ́gẹ́ bíi. so ká wo dáadáa ọlọ́run fún wọn tẹ́yìn bá gbé fúnra wọn èyí tó yẹ kó sọ rúkú ó ti dín rúkú nìyẹn nǹkan tó yẹ kó sọ ò sọ gbogbo ti yọ àǹsìn á ṣe sùjúdù sáwí tá a máa ṣe ní lẹ́yìn tá a ṣe àtàyà tán tá n pè aftershahud tá n pè látàyà yẹn á forí balẹ̀ lẹ́ẹ̀mejì á wàá ṣe sàlámà wallahu ta'ala alim. ẹ̀jẹ̀ bá ní jẹ́ èyí kọ́. mi sọ bẹ́ẹ̀. <laughs> tí èèyàn bá ṣe àtàyà gbọ́lẹ̀ pé mo fẹ́ lọ lé kí mo fẹ́ lọ mọ́tírásà láìpẹ́ náà ó ti wá débi àsàlátù ibrahimiya ibẹ̀ ló wá tó bí ilé tó ẹkùn ká kó fi kú hmm. kò wá rántí mọ́ wá sálámù bẹ́ẹ̀ tí ó mú. sọ̀látù ibrahimiya tó bá jẹ́ <laughs> ti parí ni sọ̀látù ṣubú ní ìsìn rákẹ́lẹ́ kejì sọlátù magribi ìlàkà ẹlẹ́kẹta sọlátù zuhur wàlà asiri wàlà ìṣá ìlàkà ẹlẹ́kẹ tẹ́yìn bá ṣe tashahud tí ò fi sọlátù ibrahim yà sí ó ti gbé ọ̀ràn àyàn kan jù sílẹ̀ náà àwọn ọ̀ràn àyàn yóò ṣe sùjúdù sáàwì mọ̀rọ̀pọ̀tì atahiyatu lillahi tayyibat kò wá kan ti sọ allahumma salli ala muhammad wa ala sálámà ó ti yóò forí balẹ̀ méjì. tó yẹ bá lè ṣe débi àsàlátù ibrahimiya yẹn sọ̀kún tó náà wọn tí wọ́n tó àdìkú tó yẹ bá ṣe débẹ̀ tó sálámù kọ́ ní ti èso tó wù. yóò ṣe gbogbo kìíní yẹn ètò kan torí pé àṣẹ ànábì ni pé ká wá ìṣọ́ ọlọ́run níbi àwọn nǹkan yẹn اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك fitinati masihi dajà ṣé orí àtayá àti àsàlátù ànábì yẹn agbọ́dọ̀ ṣe o tá a bá ṣe àsàlátù yẹn ní owó o èyí ó ṣe padà ní o tó bá ṣe tán wàá ṣe sùjúdù sáwí orí balẹ̀ mo ọlọ́ọ̀tàn làwọn ni tó bá jẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kejì nínú zuri asri àbí magrib láti mísì àtayá jẹ́ kí n mú tàtayá gangan tí n bá mísì gbogbo àtayá fún rẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì nínú ìrun zuri àti asri àti ìrun magrib àti ìrun ìṣáì yóò mọ̀ kírun yẹn lọ yóò wá ṣe sùjúdù sáyé forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn tó ṣàtàyà tán kó tó sálámà yóò ṣẹ̀wá sálámà ṣùgbọ́n tó bá gbé rákà ẹlẹ́ẹ̀kejì nínú sọ̀látù ṣubú ìní ìrun àárọ̀ sọ̀látù fàjìrì ni ó tàbí rákà ẹlẹ́ẹ̀kẹta ní mọ́gíríbì tàbí rákà ẹlẹ́ẹ̀kẹrin ní zuri asia àtìṣà ní òtí wọ́n ti ṣe àtàṣà yóò jókòó ṣe àtàṣà padà ní òun mọ́rùkú ti yé yóò jókòó ṣe tí ò bá ń ṣe kò nírun o torí pé àtàṣà àwùdùtà ìyàtúlélá ìyẹn nínú rákà tó kàn rúnkún nínú àrùkánú sọ̀láàtì ní orígun kan náà àwọn orígun wọn ni ṣùgbọ́n níbi rákà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ tí sọ̀láàtù súbì ní ètí ìṣe orígun. sallallahu اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته